الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على صرف المرسلين أدوكو فون ولوبا إليه ني إتوا إتوا ني هدى وبشرى إليه تي يوم أقول يا فنسي أدوكو فون ولوبا àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà nílànà nílànà nínú tẹ́rọ ọlọ́ọ̀ba àti súnà níbi sallallahu alaihi wasallam àwọn náà ni olùmọ̀ Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Almedina Center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ wọ́n máa bá wa sọ lọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa àṣìyàm káyàjẹ́ ẹni tí ó gbìyànjú ká jókòó ká ké sí ẹni tí ọba sí ń tòsí kó náà wá ń tòsí kí o lè jẹ́ ẹni tí ó rí mú nínú àǹfààní ọ̀rọ̀ náà má jẹ́ kí wọ́n ròyìn rẹ̀ fún ọ محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أمن بأقوى ننوى ẹ̀kọ́ tó jẹ́ ọ̀ràn yẹn kẹ́ni tí ń gba Ramadan kó mójútó nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì uh, Ramadan tí ń gbà ọkàn máa lórí kíkẹ́nuró ni kíkẹ́nuró níbi jíjẹ kíkẹ́nuró níbi mímu àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ranyàn kẹ́ni tí ń gba Ramadan mójútó ó ṣókùnkùn sọ́pọ̀lọpọ̀ wọn ò mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èsì ìṣèbéèrè nípa ẹ̀sìn rẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn ike ká mójútó tó bá jẹ́ bá ń Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé ló jẹ́ lórí wa wípé gbogbo ntọ́nà ọba tó fi pa wá láṣẹ ká máa ṣe níṣẹ́ abẹ́lẹ̀ tó pa wá láṣẹ ká máa sọ lọ́rọ̀ a gbọ́dọ̀ mójútó dáadáa bóyá nínú Ramadan àbí lẹ́yìn Ramadan nítorí pé mùsùlùmí làwà àwa kì í ṣe ẹni tí kò lẹ́sìn ẹ gbọ́n tọ́lọ̀ ń sọ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni òní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá títí tí kò fi dé eléyìí sọ eléyìí fi ń yé wa pé àwọn ọlọ́jọ́ sinmi a sì lásìkò kan tá ìsìn lọ ẹni tó bá kú tó rámi pọ̀ wọ́n wà lìjánà òun lórí sinmi ṣáájú eléyìí àfi ká dé ṣòkòtò wa kó le ká múra dáadáa ká lè bá àrọ́ nágbà nínú àwọn kan tó gbọ́dọ̀ mójútó ìwọ gẹ́gẹ́ bíi mùsùlùmí tọ́lọ̀ ń dá kó lè bá àwa sin lọ́hùn òun náà ni as-salawatul mafruḍah àwọn sọláàtì tó jẹ́ ọ̀ràn yẹn àwọn sọláàtì tó jẹ́ ọ̀ràn yẹn nítorí pé sọláàtì tẹ rí yẹn àwọn náà ni àwọn èyí tó lágbára jù nínú àwọn orígun ẹ̀sìn Islam lẹ́yìn at-tawhid torí pé orígun àkọ́kọ́ òun náà ni ash ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ká jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni eléyìí lèmi gbàgbọ́ ni wọ́n gbàgbọ́ làámà fi ń jẹ́ mùsùlùmí ṣebí wọn náà mọ̀ pé tẹ́nìkan bá wá nísìn tó sọ pé òun fẹ́ di mùsùlùmí gbólóǹtà àánú náà ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah tó bá ti wí òun náà darapọ̀ mọ́ ọ di mùsùlùmí nù lẹ́yìn gbólóǹlá yìí èyí tó lágbára tẹ̀lé tọ́pọ̀ wọlé nínú agbára nínú àwọn orígun ẹ̀sìn islam òun náà ni as-salat sọláàtì wákàtí márùn-ún eléyìí tọ́lọ̀ wọn bá ṣe lọ́ràn yàn lórí wa ọ̀ràn yàn ló jẹ́ lórí wa ká mójútó ká sì rí i pé à ń gbé dúró pẹ̀lú àwọn orígun rẹ̀ àti àwọn ọ̀ràn yàn rẹ̀ àtàwọn májẹ̀mú rẹ̀ kéèyàn ó sì máa ṣe àwọn sọláàtì lákòókò rẹ̀ pẹ̀lú jamaa ní mọ́sálásí tó bá ṣe pọ́kùnrin bá ní ọ nítorí pé eléyìí ní ń tọ́ka sí pọ̀ ń payọ̀ ọlọ́ ìpayọ̀ ọlọ́ tó yẹ pé torí rẹ̀ lọ́lọ́run ṣe ṣe ká gba Ramadan lọ́rùn àyàn ẹni tí kì í wá ṣe sọ́láàt tó pàtì tó fi ráàrí tí ó kà sí ó dájú pé kò síbòsí lè sọ ipò ń payọ̀ ọlọ́ tí ó jẹ́ pé ń payọ̀ ọlọ́ àti pé àyè máa ṣe sọ́láàt àyè máa mójútó yọ sọ ẹ̀dẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìyà gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ ó ní fa khalafa min ba'dihim khalfun adaa'u as-salata wattaba'u ash-shahawat fasawfa yalqawna ghayya illa man taba wa amana wa 'amila salihan fa ulaika yadkhuluna al ìfẹ́kùfẹ́ ọkàn wọn làwọn máa tẹ̀lé Ah, wọ́n ba ìyà burúkú wọ́n ba pàdé wọ́n ba ìyà tó yẹ pé máa ta ní máa ronú wọ́n ba pàdé àyàfẹ́ni tó bá ronú ọlọ́run tó sì gbọ́ dáadáa àwọn eléyìí ni wọ́n wà láì jẹ́ sí wọn. ilé òpówó ni wọ́n wà náà rí sínú àwọn ẹni tí máa mójútó sọ láti Ramadan àbí òsì Ramadan àbí náà ẹni tí máa kì í rí ọ ní mọ́sálásí ńjọ́ kan àfijọ́ tínú rẹ̀ bá dùn àfi tí Ramadan bá dé ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí èèyàn ló ti gbọ́n ẹni rẹ̀ pẹ́pẹ́pẹ́ láti Ramadan tẹ̀sìn Ramadan dé ló tún lọ́ọ́ ká ẹni kúrò lọ́lọ́ mú kúrò lórí lórí ìkọ́ ó tún tún tẹ́ ipò ó tún padà máa sin náà ah bi'sal qawm la ya'buduna Allah illa fi Ramadan ẹni bú ni wọ́n tání àwọn ẹni tí kìí sin náà àfi lóṣù Ramadan ǹjẹ́ ọjọ́ mọ̀ pé ẹni tí wọ́n fi sọ̀láàtì ráre tó sì lóun ṣe sọ́ọ̀mù Ramadan tí sọ̀láàtì yìí sì jọ́ra ẹ̀ lórí rẹ̀ tọ́jú ẹni tó ti bàlágà tó ní làákàyè tí ìsìnkú ọmọdé kékeré ni tí èsì ìsẹ̀ni tó ti yá wèrè ó dájú pé onítìn ó dájú kò ronú àtúbọ̀tán rẹ̀ kò ronú kí ni ọ̀rọ̀ ò ti ṣe já sí. Si tó bá di ní ọjọ́ ńlá ọjọ́ ọ̀gbẹ́ni alkiyama ọjọ́ tí gbogbo èèyàn pátá porongodo tí wọ́n dìde dúró rojọ́ níwájú ọlọ́run ọba gbogbo àgbà ńlá ayé tí ọlọ́run ọba wa ó ṣe ká ṣe sọ̀láàtì lọ́ràn yẹn ó ṣe ká ṣe lọ́ràn yẹn kódà tó fi dójú ogun ọlọ́run ṣe lọ́ràn yẹn pé ká ṣe sọ̀láàtì ń jàmá ó ti wá jẹ́ tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa wọ́n ì sin náà wọ́n ì sin náà ọmọ mùsùlùmí nìyí wọ́n bi ní mùsùlùmí bàbá màmá wọ́n bi ní mùsùlùmí wọ́n sì fún lórúkọ tó dára orúkọ tó ṣe é pé àwọn ń fi rere wọ́n ro rere ro wọ́n ro rere ro ṣùgbọ́n wà tó ń dàgbà ńkọ́ ó túnra rẹ̀ bí lọ sọ́nà tí ò ni ó túnra rẹ̀ bí lọ sọ́nà tí ni torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ o ẹ̀jẹ̀ amójútó sọ́láàtì ẹ̀yin ọkùnrin amójútó sọ́láàtì. ní masalasi ẹ̀yin obìnrin ẹ mójútó sọláàt pàápàá jùlọ nínú ilé yín kò sí ní tó burú nínú kóbìnrin náà wá masalasi o ṣùgbọ́n èyí tó bá ṣe nínú ilé rẹ̀ ọlọ́lá ju ètò ṣe ní masalasi lọ. Abu Hurayra radiyallahu anhu ó gba ẹ̀gbà wá kan wá ó ní arákùnrin afọ́jú kan wá bá nàbì sallallahu alayhi wa ó ní rẹ̀ ànábì laysa li qa'idan yaquduni ila al-masjid ìlẹ́ nìkan tí wọ́n mọ̀ fàmí wá sí mọ́ṣáláṣí anábì wa gbà fún ipò lè máa ṣe sọ láti rẹ̀ ńlẹ̀ torí pé afọ́jú ni kò lẹ́ni tí wọ́n mọ̀ fà wá nígbà tọkùnrin yìí wá kọ́yìn tí ń lọ anábì wa pè ó ní hal tasma'u nida ǹjẹ́ jẹ́ máa pèpè fún sọ́láàtì tó ọ̀ máa gbọ́ hal tasma'u nida bis-salah tẹ́ máa pèpè fún sọ́láàtì tó ọ̀ máa gbọ́ qala na'am ó ní bẹ́ẹ̀ ni fa ajib anábì ni ọgbọ́dọ̀ wà dáhùn afọ́jú nìyẹn o wọn ò gbà fún láti máa ṣe sọ̀láàtù rẹ̀ nílé láì jẹ́ pé wá sí mọ́ṣáláṣí wá sí pẹ̀lú jàmá mùsùlùmí tó ń tipa afọ́jú ni tí ò sì lẹ́ni tí ó fà báwo wá ni ìwọ tó jẹ́ pé ọ̀fọ́jú kọ́ lọ́n ṣàánú wa èè sàárọ̀ kọ́ lọ́n ṣàánú wa ò sàárẹ̀ nǹkan kan ò sí ọ ìwọ ò sì ní wá ṣe sọ̀láàtù pẹ̀lú àwọn mùsùlùmí èè sí ọ. kí ni ń dọ̀ ọ́ láàmú fi jẹ́ pé gbogbo dáadáa tiẹ̀ ni ló ń gbé fájá kó o lè bá àdẹ́ni tí ó kábàámà lọ́jọ́ kórè ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa jàmáà kárípa mójútó sọ̀láàtul jàmáà ẹni tí kì í bá ṣe ẹni tí ìwà ti máa sojúṣe nínú islam ojúṣe tí islam ní ká ṣe kò lè jọ́kan náà àwọn mùsùlùmí so kí wọ́n á ní orúkọ lásán kò gbé ní dálì jẹ́nà orúkọ lásán kò sọ ní dọ́mọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ sojúṣe ni ó sọ di mùsùlùmí kí ló ti á jẹ́ wọ́n kọ́ àwọn mọ́ṣáláṣí kalẹ̀ ládùúgbò wa walhamdulillah àmọ́ òní lọ́ọ̀bẹ̀ kí ló sí ọ kí ni dọ̀ọ̀lá mu ah ah táwọn ẹni tó ti fún ọ ta lẹni tó fún ọ ní ta lẹni tó fún ọ ní ẹ̀yìn tó fi ọ lọ́kàn balẹ̀ wípé ọ̀rọ̀ rẹ sẹ́ ànílálùkìyàmọ̀ ọkàn wà lìjánà ni bí ọ̀rọ̀ ajẹ bẹ́ẹ̀ ìṣesí rẹ ó mú fura dání ò ní wá sí náà wọ́n sì ń pèpè hayya ala salat hayya ala salat wọ́n ń pè bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ bóyá ìmọ̀túmọ̀ rẹ̀ nísìnyí dẹlòmíì láàmú wọ́n ní ẹ yára wá ṣe salat hayya ala al falah ẹ yára wá sóríire subhanallah.

kò sí mọ́sálásí ń jẹ́ kò sí mọ́sálásí èwo wa ni mọ́sálásí ń bẹ téèyàn wà á jẹ pé kìí sin lọ. wáyé o ó ń bẹ nínú àwọn mùsùlùmí tó yẹ pé yẹ́s ó ń ṣe sọ́láàt ṣùgbọ́n sọ́láàt rẹ̀ tó máa ń ṣe inú ilé ló ti máa ń ṣe òun yẹn wá ṣe sọ́láàt pẹ̀lú àwọn mùsùlùmí níjọ́ tó bá kú sí wọn náà lọ́ọ́ dá ṣe sọ́láàtul jànáza síra rẹ̀ lánàá torí pé wọ́n bùkátà kí àwọn mùsùlùmí kan ṣe sọ́láàtul jànáza sí ọ́la ìyẹn sọ́láàtù tí máa ń ṣe sókù lára àwọn ọ̀wá àmọ́ mùsùlùmí bó fẹ́ máa ṣe sọ láti ṣe ọlá àlè ṣe sọ láti ṣẹ́ni tá mùsùlùmí lára àwọn lára kó lọ gbé mi sínú kíní bẹ́ẹ̀nbẹ́ẹ́ anabi gbára sàárè kan lọ́jọ́ kan ní àsìkò wo lẹ́sìn ẹni tó wà sàárè yìí à ló kú sí à sì fẹ́ láti yọ ọ lẹ́nu máa jí ọ lóru ó ẹlẹ́ ẹ̀ẹ́dẹ̀ntomóni èyí ti rí kí ló dé tẹ̀ sọ fún mi wọn nítorí pé òru ló kú sí ni a sì fẹ́ yọ ọ lẹ́nu anabi sallallahu alaihi wasallam wa tó àwọn sàhábà oníṣẹ́ ìmọ̀ ipe gbogbo àwọn sàárè wọ̀nyí mamlu'atan dhulma wọ́n kún fún òkùnkùn ni wa innama yunawwiruha Allah bi salati sọláàtì tí wọ́n máa ń ṣe sókù lára lọ́lọ́run fi máa tàn málẹ̀ sáwọn sàárè yìí subhanallah ṣé ìwọ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ tàn mọ́lẹ̀ sí sàárè rẹ̀ ni tó fi wá jẹ́ pé ìwé ṣe sọ láti pẹ̀lú jàmáà mùsùlùmí irú rẹ̀ wá kú wọ́n á sọ fún lè mọ́mọ́ àdúgbò yín pé tọ́ lágbájá kú ẹ wá ṣe sọ láti sí lára wọ́n fi lágbájá wò ṣé mùsùlùmí ni wọ́n ní ah, ẹ gbọ́ ni fatai mà ló kọ rẹ̀ kádìrì mà ló kọ rẹ̀ ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n ní fatai kádìrì kí ni jẹ́ fatai kí ni jẹ́ kádìrì wọ́n kà gbó kàn pèkúpè Abdul Fattah Abdul Qadir wọ́n ní fatai ló kú kádìrì ló kú ìmáàmù wa ní bolo máa ń dúró sí mọ́ṣáláṣí mi ò rí rí mọ́ṣáláṣí wọn ni ah ó máa ń sin náà níbo tí wọ́n á sìn wọ́n nínú ilé ni ah àwọn ará ilé rẹ̀ náà kàn lọ sí sọ láti sí la àwọn ará ilé rẹ̀ kàn lọ sí sọ láti sí lára wọ́n á ní eh, ìyàwó lè jẹ́rìí fún ọmọ lè jẹ́rìí fún ah ìyàwó àtọmọ kọ́ nínú òfin ṣẹ̀ríyà àwọn ilé yẹn wọn kì í gbẹ̀rí tiwọn ẹ̀rí ńgbà tíjà kan ṣẹlẹ̀ láàrin Ali ibn Abi Talib radiyallahu anhu àtọ̀kan nínú àwọn Yahudi nǹkan ogun ẹ̀wú ogun Ali ibn Abi Talib ọbọ̀ sọ́lẹ̀ yahudi kan wá mú nígbà yahudi mú aliyu wá rí lọ́dọ̀ rẹ̀ aliyu bá pè lẹ́jọ́ aliyu sì ni khalifa òun ni olórí pátá porongodo fún gbogbo orílẹ̀-èdè islam tó nígbà tí aliyu wá pè lẹ́jọ́ aliyu pè lẹ́jọ́ lọ́dọ̀ chief justice tí aliyu yàn fúnra rẹ̀ ni aliyu ti pè lẹ́jọ́ wọ́n ń pè lẹ́yìn ní shuraih alqadi nígbà tí àwọn méjèèjì tí wọ́n lọ jókòó níwájú adájọ́ aliyu fẹ̀sùn kàn ipò jí mi ewu ogun òun náà sì ń sọ pé èmi ni mo ogun àwọn méjèèjì jókòó níwájú adájọ́ tájọ́ tó bá ti wá fẹ́ bá Aliyu sọ̀rọ̀ yóò máa ní bàbá Alhassan bó lọ̀rọ̀ jẹ́ yóò máa pè ní bàbá Alhassan tó bá ti wá fẹ́ Aliyu ní bẹ́ẹ̀ sẹ́ akọ ọmọ lórí ẹ̀ akọ náà lórí nítorí pé ní ìsinyìí àwọn méjèèjì ńlá àjọ lẹ́jọ́ níwájú yín nìkan ní kọ́ má lọ hàn yí pé ẹ padà ṣàbòsí náà ni allahu akbar justice tí ò lè rí níbòmí ò lè rí nínú common law irú justice ti ń bẹ nínú sharia ẹ̀sìn islam common law ò lè rí ń bẹ tó o bá yẹ̀wò finifini wàá rí i pé justice wo non practice ń bẹ lẹ́gbẹ̀ẹ́ justice tó wà nínú ẹ̀sìn islam so báyìí ní ìgbà tí adájọ́ aliyu lọ yan adájọ́ ifá òun gangan lọ yàn òun náà ni ó sì dájọ́ adájọ́ ní talẹ́lẹ́rìí wọ ali aliyu ni ẹlẹ́rìí mi náà ni ọmọ mi alhassan àti ẹ̀sọ́ mi kumbur àwọn méjèèjì lẹ́lẹ́rìí mi adájọ́ ni a gba ẹ̀rí kumbur a gbà wọlé torí para ta lò ṣùgbọ́n ẹ̀rí ọmọ rẹ̀ a lè gbà wọlé o torí pé ta ọba tún gbè fún tí ì bá ṣe bàbá rẹ̀ tó báyìí ali olóhùn ọlẹ́lómi tó lè jẹ́rìí fún ìjà àwọn èèyàn méjì lọ adájọ́ sì ni ẹ̀rí ẹnìkan lálẹ́ gbanú wọn ẹ lọ́wọ́ ẹnìkejì wa kò sẹ́nìkejì ẹlẹ́rìí méjì ló sì gbọ́dọ̀ wà nípa tó bá jẹ mọ́wọ́ nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó ìwọ tí ọwọ́ ní nǹkan ogun yìí lọ́wọ́ ẹ̀wú ogun yìí lọ́wọ́ kí lẹ́lẹ́rìí tiẹ̀ ó ní ẹ̀rí tòun ni pé ọwọ́ òun lọ́wà a sì mọ̀ pé nùfin ṣẹ̀ríà alhiyaza dalilun ala almilk kí nǹkan ọjẹ́ pọ́wọ́ rẹ lọ́wà ẹ̀rí ni lórí pé wà lónìí ẹni tí ó bá gbà kúrò lọ́wọ́ rẹ̀ ó ní ọ̀mẹ́rì wá tí wọ́n fi gbà lọ́wọ́ rẹ̀ báyìí ládájọ́ dájọ́ yìí pé ìgbà tó ṣe pọ́wọ́ tiẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ rẹ́ ìrì tó mú wá yahudi pé islam yìí máa ga púpọ̀ ẹni tó yàn ọ́ sípò iná ló tún dájọ́ takò yìí tẹ́bi sì mà dọ́dọ̀ pé àti pé kílẹ̀ ẹ̀ máa wí tí ẹ̀ máa fi di mùsùlùmí èmi náà fẹ́ di mùsùlùmí subhanallah so ibi tó gbé wa lọ síbi àná ni pé ìgbà tí wọ́n kú wọ́n wá sọ pé ìyàwó rẹ̀ àtọmọ àwọn ni wọ́n jẹ́rìí fún ọ ipò àwọn máa ṣe sọ̀láàtì ta ni wọn bá tún gbè fún ṣé báwọn wọ́n jẹ́rìí gbé ọ kọ́dà kó ṣe lórí ọ̀rọ̀ torí rẹ̀ àní pẹ̀lú wọn wọlé ó wú èmi kọ́lọ́ wọn bọ́ tàmálẹ̀ sínú sàárè mi tí wọ́n bá kú ọ dájú pé wù wọn náà bẹ́ẹ̀ a jẹ́ pé máa wá sí mọ́ṣáláṣí o máa wá sí mọ́ṣáláṣí oríire ńlá ń bẹ fẹ́ni tí máa ń wá mọ́ṣáláṣí tó darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tí ń ṣe sọ̀láàtì ó kéré jù àwọn mùsùlùmí tó wà ládùúgbò wọn dọ̀ ọmọ pé mùsùlùmí ni wọn náà ó kéré jù tí nǹkan kan bá ṣe dáadáa wọ́n pẹ̀lú rẹ nídìí dáadáa yẹn tó ìdá bá ṣe ọ́ wọ́n wà á bọ̀ kẹ́dùn nítorí pé ńgbà tí nǹkan bá ní dáadáa tó bá ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ìdùnnú rẹ̀ ó tún lékún wá mọ́ṣáláṣí ìwà burúkú ni kéèyàn ọmọ máa lọ kírun kéèyàn ọmọ máa lọ ṣe sọláàtì ní mọ́ṣáláṣí ìwà burúkú ni ọlọ́run ọba ọ̀fẹ́ ó wá nínú hadith tí ń tọ́ka sí ọlá tí ń bẹ fún kéèyàn ṣe sọláàtì nínú jama látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam qaal salatu aljamaati tafdulu ala salati alfadhi bi sab'in wa ishrina daraja anabi sallallahu alayhi wa sallam ó ní sọláàtì tá a kódà bí eléyìí tá a ṣe nínú jama torí pé sọláàtì tá a ṣe pẹ̀lú jama ọlọ́lá ju èyí tá a dá ṣe lọ pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n so eléyìí túmọ̀ sí wípé àǹfààní ńlá ló ń sọnù fúnra rẹ̀ àǹfààní ńlá ló ń sọnù fúnra rẹ̀ yàtọ̀ sí wípé àwọn èèyàn tó wà láwùjọ wọn mọ̀ ní mùsùlùmí ìfẹ́ kan ò ní sí láàrin rẹ̀ àtàwọn ìwọ náà ní láǹfààní pé ńgbà tó ń lọ mọ́ṣáláṣí ẹnìkan tó hùwà tí ọ̀dà ò ní láǹfààní àti túnṣe ẹnìkan tí ń bùkátà pé kó ràn lọ́wọ́ ò ní láǹfààní àti ràn lọ́wọ́ bóyá wọn náà ló sì ló ní bùkátà ò ní láǹfààní àti pé lọ́wọ́ yàtọ̀ sí eléyìí ó tún gbọ́nra rẹ̀ ńlá dátọ́ pọ̀ àdúró ń ní nínú sọ̀látù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá sì ti ń pa sọ̀látù jamaati tí sọ̀látù pẹ̀lú o ó fira rẹ̀ fún yàjẹ́ ó sì fira rẹ̀ sọ̀kan nínú àwọn mùnáfìkì nítorí pé àyè máa ń ṣe sọ láti nínú jama yóò mú káwọn èèyàn máa pè wọn mùnáfìkì torí pé wọn náà ti fara jọ wọn ó wá nínú Bukhari àti Muslim láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní athqalu salawati ala al-munafiqin salatu wa salatu fajr salatu tó ṣòro jù fáwọn mùnáfìkì láti ṣe òun náà ni sọ̀látùl ìṣá àti sọ̀látùl fẹ́jìr wọn ò ní lè wá ṣe nítorí pé sọ̀látùl ìṣá ó wúwo fún wọn sọ̀látùl fẹ́jìr òun náà wúwo fún wọn. walaw ya'lamuna ma fihima la atawhuma walaw habwa ìbáṣekú wọn mọ́ládá tí ń bẹ́ẹ̀ nù káwá ṣe sọ̀lát pẹ̀lú jama lásùbà káwá ṣe sọ̀lát pẹ̀lú jama ní sọ̀látùl ìṣá tó bá ṣe pé ẹ̀ mọ́rú ọlá tí ń bẹ fún ni ọdájú dájú wípé ẹ ò bá wá ṣe sọ̀láàtì yìí kódà kó ṣe pé ràkúrò wá ni. anábì ni wọlé walaqad hamamtu an amura bis-salah fatuqam thumma amura thumma amura rajulan fayusalliya bin-nas thumma antaliqu ma'i birijalin ma'ahum hazmun min hatabin ila qawmin la yashhaduna as-salah fa uhriqa alayhim buyutahum bin-nar. anábì sallallahu alayhi wa sallam ni kódà mo ti pinnu rí ike màá pa láṣẹ kí ṣe iqama. kí wọ́n á ti ẹnìkan síwájú kó ṣe imam ìwọ̀n àgbálẹ̀ àwọn ẹni tí ìwà mọ́ṣáláṣí kí wọ́n á gba abẹ lọ kí n jólè mọ́ wọn lórí subhanallah àti ẹ̀pẹ́ solatul jamaa ah ó lágbára ju bó ń ṣe ń pè lọ ìntànàbì ti torí rẹ̀ sọ pé òun ó jólè mẹ́ni tí èsè lórí sọ wá yẹ ká pé wọ́n ń bẹnu ẹni tí èsè solatul jamaa dákunjá wọn nù wà tó ń hù kí èsì wà tó dá o máa wá mọ́ṣáláṣí máa wá mọ́ṣáláṣí àǹfààní pọ̀ nínú wíwá sí mọ́ṣáláṣí Ibn Mas'ud رضي الله عنه ولمن سره أن an الله غدا مسلما فليحافظ على هذه hadhihi على هؤلاء haula أن ẹni tó bá dùn mọ́ láti pàdé ọlọ́run lọ́la ní mùsùlùmí ó wù ọ́ láti pàdé ọlọ́run lọ́jọ́ kú rẹ̀ lẹ́ni tó jẹ́ mùsùlùmí àjẹ́ ìpè mójútó àwọn salawatu márààrún yìí haythu yunada bihin láwọn àyè tí wọ́n ti ń pèpè fún ìyẹn ni pé mọ́sálásí lọ́ọ́ máa lọ ìwọ torí pé fa inna Allaha shara'a li nabiyyikum sunan al-huda wa innahunna min sunan al-huda torí pé Ọlọ́hun bá ti ṣe àwọn ojú ọ̀nà mọ̀ ó ti ṣe nílànà fanabi sallallahu alayhi wa sallam àwọn salawati sì ń bẹ nínú ojú ọ̀nà mọ̀ ọ̀ ń bẹ nínú ojú ọ̀nà mọ̀ قال ابن مسعود ولقد رأيتنا وما يتخلف وما يتخلف وما يتخلف عنها إلا منافق معلوم النفاق òun ti rí láyé anabi sallallahu alaihi wasallam pé kò sẹ́ni tí kì í wá sí mọ́sálásí wá sí sọ̀láàtì pẹ̀lú jama àyàfi mùnáfìkì tí ìjà mùnáfìkì rẹ̀ tó fojú hàn alágàbàǹgẹ̀bẹ̀ olùjòdìjẹsọ tí àgàbàǹgẹ̀bẹ̀ rẹ̀ fojú hàn wa laqad kana ar-rajulu yu'ta bihi yuhada bayna ar-rajulayni hatta yuqama fi as-saff kódà mo rí pé láyé anabi sallallahu alaihi wasallam máa gbé ìwà sí mọ́sálásí lẹ́ni tí wọ́n gbé ń kọ́kọ́ lọ́rùn nítorí pé àárẹ̀ ṣe kò lè dárìn wọn ò gbé wá sí mọ́ṣáláṣí títí tí wọ́n fi gbé wọnú sáfù bó wàá nìwọ̀ bó wàá nìwọ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé torí pé wọ́n ń gba Ramadan wọ́n mọ̀ wá sùn kúlálà wọ́n ti sọ Ramadan di oṣù oorun yóò sùn kalẹ̀ ní ọmọ falala ní ọmọ àrùn fà kò ní lọ sí mọ́ṣáláṣí láti lọ sí sọ́láàtì kò ní lọ sí mọ́ṣáláṣí ó lè jí láago mẹ́jọ kọjá pípa náà ni wọ́n sì ṣe sọ́láàtì fẹ́jọ sọ́dá bẹ́ẹ̀ eléyìí ń bẹ nínú wàjú ọ̀dà ó sì ń bẹnu pé rọmọbọ́ọ̀nù àti ọlọ́ngbà gan ò tiẹ̀ sí lọ́sọ̀ọ́ tí ó jẹ́ ọgbà èèyàn gbọ́dọ̀ mójútó àti sinọ́ èèyàn sì gbọ́dọ̀ fi ṣeré tọ́ torí ẹ̀ ọ̀dọ̀wọ̀wà ọ̀dọ̀wọ̀wà ká má jẹni tí ó máa fi sọ láti falẹ̀ o ká má jẹni yẹ pé láti ráre o tọ́ bákan nínú tó tún yẹ òun náà ní pé àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún wa tánàbí sallallahu alayhi wa sallam tó ṣe léèwọ̀ fún wa láwọn ọ̀rọ̀ ẹnu àtàwọn àwà àtàwọn àṣe agbọ́dọ̀ jìnnà sí o agbọ́dọ̀ jìnnà sí irọ́ pípa jama ẹni tí ń gba Ramadan kó ṣọ́ ẹnu rẹ̀ níbi irọ́ pípa sẹ́yìn mọ̀ pé irọ́ òun náà ni kọ́jẹ́ pé kìí ṣe bọ́ọ̀rọ̀ ṣe rí iná là ń sọ ẹni tí wọ́n sì ti ń purọ́ ó dájú pé ń ti ń ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó máa ń kó torí rẹ ṣọ́ra fún irọ́ pípa ìwọ tó yẹ kó lè má ìdí irọ́ lówó wà bẹ́ẹ̀ ni wọ́n máa dásà tí wọ́n máa pè bàbá bàbá bàbá bàbá àdí lówó wà nídìí o torí pé ó máa ń alhamdulilayi rabbil alamin wa ó rí i pé wọ́n bọ́ sọ́sọ́sọ́ níbi ọdún mẹ́ta sẹ́yìn ọdún tó lọ bá náà tó Ni o tó gbé wọnú ọdún yìí nípa pé ẹ mójútó sọ̀láàt ẹ mójútó sọ̀láàt àṣà lòfin dá tó wù ọ́ lòfin ṣe ìwọ náà gbọ́n tí wọ́n ní yóò ṣẹlẹ̀ sẹ́ni tí kò bá mọ̀ ṣe sọ̀láàtù ní jàmáà nísìn o ti rí bá tí ó ṣẹlẹ̀ sí bákan náà tí ó ṣe ẹ̀tún ṣe rárá o tó aláwọ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n ní pé nígbà tí ẹ mẹ́nubà lánàá nípa áyà tó wá nípa ibi tó lọ́n ti bùn ẹni tí ń sáré àti onírìnàjò ní siam pé tó bá di ẹ̀yìn ramadan yóò mọ̀ dá àwọn siam yẹn padà wọ́n á béèrè pé gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé iṣẹ́ àwọn jọ mọ́ṣẹ́ tó lágbára gẹ́gẹ́ bọ́lá bí iṣẹ́ agbófinró tó jẹ́ pé tòun yóò mọ̀ fún àwọn mọ́tò lójú ọ̀nà pé ìwọ lọ báyìí ìwọ àbí àwọn agbábọ́ọ̀lù bọ́n ní ṣe àwọn náà wọ abẹ́ àyà yìí nípa apá àwọn lè fi sí àmọ́lẹ̀ tó bá dẹ̀yìn Ramadan àwọn máa sẹ́ padà àbí báwo ni. alhamdulillah àwọn ṣẹ́ tí àwọn èèyàn ń ṣe tó jẹ́ àwọn ṣẹ́ tó lágbára gẹ́gẹ́ bí ẹni tí ṣiṣẹ́ aláàrù pé pé wọ́n máa gbé àpò rẹsì àpò eré àpò àgbàdo àpò gàrí so òun ló wọ́n máa rú iṣẹ́ tó yẹn láàyò nù ẹni tó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ pé yóò jókòó síwájú iwájú náà yóò máa fi ẹ̀wèrè bákan náà ọlọ́pàá tó so àwọn eléyìí báyìí iṣẹ́ wọn kò kò kèése tí ó lè fúnni láǹfààní àti má gba Ramadan kèése tó lè fúnni láǹfààní àti má gba Ramadan. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń bá lọ lẹ́ẹ̀kan. ẹ tí mò ń sọ nípa àwọn tó ń ṣiṣẹ́ agbára wọn yẹn kò sí àyè fún wọn láti má gba Ramadan wọn gbọ́dọ̀ gba Ramadan nǹkan tó kàn lè wá ń bẹ̀ ni pé oníkálukú dínsẹ̀ rẹ̀ kù yẹ hours tó fi ń ṣiṣẹ́ tó bá mọ̀ pé kò lè rọ̀ lọ́rùn ó lè dínkù sí èyí tí ó rọ̀ lọ́rùn ṣùgbọ́n ká ti torí àwọn sẹ́yìn ká pa Ramadan àti kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ o so ọmọ tó ń gbá bọ́ọ̀lù abẹ́ni tó ń ṣiṣẹ́ agbára gbogbo eléyìí ń ṣe excuse rárá rárá bí ọ̀wọ̀ kọ́ pa bọ́ọ̀lù rẹ̀ tì lásìkò Ramadan yẹn nígbà tí Ramadan bá lọ òun ló mà ọjọ́ bó ṣe jẹ́. tó alihamdulilayi rabbil alamin ẹ má jẹ́ kí atara wa jẹ ọ̀rọ̀ láti gbọ́ lódodo ọ̀rọ̀ eré tí ń ṣe àlàǹfààní láyé tó ṣe àlàǹfààní ní ọ̀là àlìkíọ́mọ̀ tó yẹ eléyìí ká má jẹ́ ẹni tí ó torí pa afẹ́ gbá bọ́ọ̀lù jẹun àbáfẹ́ ṣe agbófinró káwá jẹ́ ẹni tó yẹ pé tó yóò pa sáré rẹ̀ láyún ní tó kò ní sí kò ní sí láǹfààní abẹ́lẹ́ ọkọ̀ dáhùn kó mọ̀ sí wa lẹ́ni tí yóò gbélé ayé gbàgbé ọ̀run kó wá sí wa lẹ́ni tí ó jẹ́ àǹfààní tọ́pọ̀ láyé tí ó sì jẹ́ tọ́pọ̀ ní ọ̀la àlìkíyàmọ̀ ẹ jẹ́ kí á pàdé àwọn olùmọ̀ wa nílé àsìkò yìí ní ọ̀la kí ọlọ́ọ̀ba kí ó sọ èmi àti ẹ̀yin ju ọ̀la lọ abẹ́lọ́ba kí ó dáhùn kó fi gbogbo ń tàn gbọ́ èkó fọ̀rọ̀ alọ́run láti lè máa tẹ̀lé láti lè bàa máa fi ṣẹ́ṣe wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.